ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n egungun mi ló ń fọn. ìwọ ló pa mí sí pápá tó gbódòdó mi lọ. ẹ̀gbọ́n